alìsílám ilé ìtòlú àfihàn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tí bá ń ṣe lọ́kùnrin tàbí lóbìnrin kọjá ẹni tí wọ́n máa ṣe Allahu azza wa jalla lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ọ̀gbọ́dọ̀ mẹ́bọ mẹ́sìn ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ń ṣe Islam ó tún ṣe nǹkan mìíràn tó yàtọ̀ sí Islam àìjẹ́ bẹ́ẹ̀ èèyàn ní jẹ́ mùsùlùmí káfíìrì ọ̀sẹ̀bọ òun náà lọ́ọ́ máa jẹ lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ó bùkátà láti ma àwọn ìwọ̀ eléyìí tó ṣe kó de Islam kéèyàn má bàa lù gba Allahu azza wa ọfẹ́ ṣe Islam òṣìṣẹ́ sojúṣe rẹ nínú mọ̀lẹ́bí nínú lò láàrin ara láàrin ọ̀rẹ́ islam kò tako gbogbo eléyìí àmọ́ tí nǹkan kan nínú tó o fẹ́ ṣe lójúṣe láàrin ọ̀rẹ́ láàrin ọ̀rẹ́ ẹbí àti ará àti ìlú tó bá ti jẹ́ kó tako òfin ṣẹ̀ríà nǹkan tó o fẹ́ ṣe tó tako òfin ṣẹ̀ríà ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pé kó pàtì nítorí wípé nígbà tó o ti jẹ́ mùsùlùmí wàá máa ń pé o wà lìjẹ́ náà o sì fẹ́ wọ náà ntí sọ̀rí àbá ti sọ pé ọ̀gbọ́dọ̀ ṣe ọ̀gbọ́dọ̀ ṣe ètò ọba ló lè ṣe náà ló ṣe ẹni tí nǹkan jọ wá dà yín pọ̀ tó wọn á wò yí pé nítorí ti mú ọmọ bò ń ṣe léyìí tó ń ti fi nǹkan ṣe dà wọn pọ̀ àjẹpọ̀ ń bò ń jà ní ó fi yé pọ̀ ọba jà ṣùgbọ́n ìsìláàmù tí wọ́n ń ṣe ọ̀faramọ́kọ̀ ọba àti léyìí báyìí tó bá yẹ pé nǹkan míì tó yàtọ̀ sí léyìí ńlọba fẹ́ ṣe ni kò lè bá ṣe é lókun ìgbà tí ọba ti kàwé òfin ṣẹlẹ à gbogbo eléyìí pàtàkì má tan ara rẹ dànù ọmọ ike ayé láti ká tó sọ̀rọ̀ ayé náà ló ti ṣiṣẹ́ tó fi wà náà ayé náà ló ṣe tó fi ṣiṣẹ́ tó fi wà lìjẹnà fọwọ́ ṣe tó fi wà lìjẹnà ńlọ ọ ìkọjá pàṣẹ wà náà náà lọ́ọ́ ra lọ nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí a lè má mọ̀ tìrìmìdì àtàwọn míì ọjọ́ hadith qudsi olùwàní yabna adam law ataytani bi qurabi al-ardi khataya thumma laqitani la tushriku bi shay'a la ataytuka bi qurabiha maghfira olùwàlẹ́dàá ni wàmà nàbì adam tó bá wá pàdé mi lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmà pẹ̀lú ntọ́pọ̀ tọ́fẹ̀ tó bílẹ̀ ti fi pọ̀fẹ̀ tó ní àṣìṣe wọ́n wá gbọ́n àwọn àṣìṣe rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ wọn rí kó òfin kankan ṣẹbọ sí Allah olúwa ni èmi náà gbé tọ́pọ̀ tọ́fẹ̀ tó bílẹ̀ ti ṣe pọ̀ tó wá láforíjìn eléyìí gbogbo bẹ́sẹ̀ rẹ bá ti ṣe lè tó àìdá àtàbúrò rẹ bọ bá ṣe kà màmá tó ọ̀gbọ̀dọ̀ ṣẹbọ lókun ìgbà tó sí rẹ pẹrẹ kú ní mùsùlùmí tó bá pé ọ̀ ẹlẹ́bọ gidi ni ọ́ ò ń tan ara rẹ dànù ò ń fojú pamọ́ farapamọ́ fáwọn èèyàn tó sì máa kó lè fojú pamọ́ farapamọ́ fẹ́lẹ́ dà wa ọ̀dájú kó wọ ga ọ́ tó bá di lọ́la gbẹ̀ndà òkè yá ma kí ni wọ́n ń gbàǹdì ẹ̀bọ gánà rí kí ni wọ́n ń gbàǹdì ká máa sìn òòṣà gánà rí kí ni wọ́n ń gbàǹdì ká máa pè nǹkan mìíràn yàtọ̀ sí Allahu láti ayé ń bi òfò ni wọ́n fi mú àti àdánù òfò àtàdánù náà ló sì mú tó bá di jọ́ gbẹ̀ndà òkè yá إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار أجداد دوجان كان تبا سبوس الله قلوا أتسوي والجنة ليوف إنني أوف وسنيني على نسكا تبا تجوب عند القيامة تريد لي أدوا واو أني كم من كاكا أفوا أني كم أسيك wádìí lọ́dọ̀ àwọn nìkan mà nípa ìsìn ẹnìkan mú nǹkan kan wá fún ọ ó ní kó o máa wí wádìí lọ́dọ̀ àwọn nìkan mà nípa ìsìn ẹnìkan mú nǹkan kan wá fún ọ ó ní kó o sọ̀rọ̀ wádìí lọ́dọ̀ àwọn nìkan mà nípa ìsìn ẹnìkan mú nǹkan wá fún ọ ó ní kó o rí mọ́lẹ̀ wádìí lọ́dọ̀ àwọn nìkan mà nípa ìsìn nítorí pé bó ti ṣe gbẹ́nu lọ́nù tó ṣe tí wọ́n ní kó o ṣe tó ṣe bẹ́ẹ̀ tó fi já sí kó o kú ní ẹni tí ń ṣẹbọ sí Allah ẹ̀ ń bá ṣe kú wọn yìí lé padà wá ṣàtúnṣe ma ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nù olú ẹlẹ́dàá kó má bàtí wa jẹ́ olú ẹlẹ́dàá kó tún wa ṣe wọn ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.